ṣe lásán àṣẹ tí kì í bá ọjọ́ mi ò ní ṣe lásán. ti ń pèrè ẹ̀ ọmọ olórí àpérò ọmọ olórí àpérò mo fẹ́ràn yìí kódà fẹ́ràn ìyàwó rẹ̀ ní ìfẹ́ kó olúwa bí ọ̀tá gbogbo eré tá à ń ṣàyí torí ti ẹni akọni àwọn kankan ti ṣẹlẹ̀ nínú ẹbí wa yìí ó ṣeé kó o ti gbọ́ nítàn àmọ́ kí ó má yẹ tó but lónìí I will tell you the story. nínú ìran wa àwọn ogun kan ti dìde sẹ́yìn. wọ́n bẹ̀rẹ̀ táwọn náà lọ́wọ́ bá tẹ̀lé kí n máa kàwé yìí mo yọra mi lẹ gbàdá níná mi ò mọ iye tó wà bẹ tó dání tá a bá mú nǹkan tá a bá jẹ nǹkan tó wọ yẹn bá lé màá fún ẹ ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágogo ẹni hà kí ló fẹ́ mu sí sóhun tó fẹ́. mo fẹ́ gò kan sí àtọwó. Ah! wife mi fẹ́ mọ ẹnikẹ́ni èèyàn kéèyàn ọjà bastard man bá mi kó méje wá fún ìyàwó mi. ọkọ tèmi ló ní bíbà mo ṣe jáde opó ni mo wá ní kí mọ́mọ́ ẹ̀ wá kó wá rí bó ṣe rí. bá mi mọ́ ọkọ ẹ lónìí bó o ṣe jáde opó. bẹ́ẹ̀ni sà. ọkọ tí ò kú mo gbalẹ̀ ẹ̀ mo gbalẹ̀ ọkọ tó ti kú jẹ́jẹ́ ẹ ṣe máa máa dáràn sókun ọ̀hún rọrùn sókun a máa ní nǹkan láyé mọ́. Ah! ó dáa o èmi tí mo ní bí ni mo dé yìí o mo fẹ́ parí ẹ̀ ni o mi ò parí ẹ̀ tẹ́lẹ̀ mo ṣe wà parí ẹ̀. dádì ẹni ogún tí mo jẹ lọ́wọ́ ẹ̀ náà nìyí ń tó kó èmi àtọmọ ẹ̀ kú. mo jèrè o mo jèrè ní tèmi mo jèrè o mo jèrè. oúnjẹ lásán lásán láti nǹkan. ọ dájú wa ló fi ẹni pè bẹ́ẹ̀ àwọn àlejò àti ibi oúnjẹ tó tẹsán àti oúnjẹ ọsàn. kẹ́ kí n máa pa àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ béèrè lọ́wọ́ aṣáájú gbọ́ kí mo parọ́. dáàdì wa tó ń pè ìgbà míì gan tó máa máa fi délé wọn á ti mọ sí yó ìgbà míì wọn máa tì wọn á kọ kù sílẹ̀ nílẹ̀ gbalaja. kí ló fẹ́ fi ń ṣe. Thank you. lè ṣẹlẹ̀. mo ti mọ̀ náà kí ló ṣẹlẹ̀. torí pé àwọn àgbà bọ̀ wọ́n nítorí káàdì tí bàá gbọ́ràn òun la ṣe ń sọ létí ọmọ ẹ̀ etí wa ti kún gbòòrò gan-an. wọ́n bí ta ni adití ta ni ọmọ ẹ̀. ẹgbẹ́ má bínú mo pòwe ni tó tó ṣe bí òwe ẹ wo etí wa ti kún gbòòrò wọn ò dẹ̀ lè sọ fún yàrá náà wọn máa kùn sí létí gbogbo iṣẹ́ gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ máa rántí àti bọ̀tán ẹ máa rántí ọlọ́run ẹ dẹ̀ máa rántí àwọn ọmọ yín wọ́n ní bẹ́ẹ̀ ṣe gbàlè onílẹ̀ nílé ní títì bẹ́ẹ̀ lè lé ẹ̀yin gbáyàwó níyàwó àwọn ọmọ kéékèèké wọn gbọ́dọ̀ nìkan já bẹ́ẹ̀ ṣe máa ń gbà wọ́n nìyẹn tí a bá tiẹ̀ ní nǹkan tẹ́ ẹ bá ní nǹkan èèyàn máa ń fọwọ́ bo nǹkan jẹ ni wàhálà yín ti pọ̀ tó máa hàn yàn sí sọ wàhálà yín ti pọ̀ ń gbòòrò ẹ má ìjẹ́ káwọn ni wọ́n máa fojú dáṣọrọ fún wa ni pé orí ìyàwó onídàgídíjà kan àwọn náà ń lọ yẹn ẹ jọ ń torí ọlọ́run òótọ́ ni kò sí ẹ má fi bẹ̀rù ọlọ́run sí gbogbo nǹkan tẹ́ bá ń ṣe. chief ẹ rántí pé atakó wọnú àdó kò lè mọmọ inú èèwọ̀ ẹ rántí àwọn ọlọmọ tẹ́ bí sílẹ̀ o ẹ lè rántí àwọn náà táwọn à ń bìbà pé ìyá kan náà ló bí ẹ. Ah, ah. òkú ní ọmọ yẹn lọ́rọ̀ ọ̀dọ̀ kí ló dé mo dábìdà fún ara ti rẹ̀ yín ni ẹ ṣé gbogbo ojú lè mú ẹni lọ ṣé o bàbá yẹ bàbá yín ni. ẹgbẹ́ náà ṣì mo rò bọ́lá ṣèṣìwé yẹn kan yín ni. òkú yín ọmọ iye wọn la gbọ ni. ẹ mo ṣọ́ yẹn ṣìwé yẹn kan yín pé ká tó sọ̀rọ̀ ká tó sọ̀rọ̀ tá ì sọ̀rọ̀ ẹ sọ pé bàbá ṣáà lè mú bàbá tí yín náà ṣáà lè mú bàbá tí yín ah. bẹ́ẹ̀ ni ẹ wo chief ẹ ní sùúrù ẹ má ìbọn lọ́jọ́ wípé bàbá bá kéré jù àkéré jù ní nídìí wa nà ó bàtẹ́ mọ̀ pé àrí lè bá sọ ètò ojú òótọ́ ọ̀rọ̀ kí lè fẹ́ wá fún kí lè fẹ́ wá sílé fún lẹ́gbàá bá kéré tẹ́pẹ́ nu wọ́n gba ọ̀rọ̀ láti bá yín sọ ẹ ẹ nílà ti sọ pé fẹ́fẹ́ láti fẹ́ wà nà. ẹ wò mí ẹ wò rán o. tó bá jẹ́ pé o ti jí níta jí o ti gbọ̀nà oko lọ tó o ti dà fún jẹ́lẹ̀ jìnnà kó tó di pé owó oúnjẹ àárọ̀ jẹ ẹ̀kọ́ ẹni kan máa ṣe ṣàtàpá ṣàtàfípà lè ṣiṣẹ́ ni. ibo ló ti wá gbọ́dọ̀. ẹ máa jáde lẹ́kẹ̀ máa kẹ́ máa fi bo ti yín lẹ́yìn. ibo ló ti wá gbọ́dọ̀ kú bọ̀ etí yín kún ẹ̀ ń bà wá lójú jẹ́ ojú yín dáa tẹ́lẹ̀ ni. tèmi dá o tèmi dá. àwọn kú lérò o wọn ní tí kú lé ọba pani títọ́ ò lè pani àwọn kú lérò o. Ah, ah. ṣé tí a bá tẹ ọ sọ owó ẹ ó lè kẹ ẹ bá wọn sọ pé ó ń bà yín lójú jẹ́ sẹ́mi lè ní ń bà yín lójú jẹ́ èmi tẹ́lẹ̀ pé wàhálà yín mọ̀ ń bá kiri gbogbo tá n kójọ yìí ṣe bí ká lè jẹun kí àwọn ẹbí yín ó lè jẹun ni káwọn bàbá yín ìyá yín ó lè gẹgẹgẹ kọkọ yín ó lè balẹ̀. ẹ má bàbà tèmi mọ́ o. ẹ wo ẹjọ́ torí Ọlọ́run ẹ má jẹun lé kẹfì bó tiẹ̀ lẹ́yìn fáwa ṣọ́ọ̀lù fi eyín ẹjọ́ ẹ rántí àwọn ọmọ tẹ bí o ẹ rántí àwọn ọmọ tẹ bí ẹ má ẹkí ẹ má ẹkí àbọ̀ kó wọ́n bà lórí àwọn ọmọ tèmi o ṣó ti mú àwa kọ́ ẹ̀wà ṣáà ò lẹ́jẹ̀ lọ́rùn ni chief ẹ lọ change ó bẹ̀ kẹ́ change o hmm. bẹ́tà kẹ́ change o. Ah a ah, àṣé tára bá dẹ̀ wọ́n tán gbogbo orú tí wọ́n dà náà rí o àbẹ́ẹ̀ ni ah, ah. nígbò jẹ́ pé ojíjẹ tàárọ̀ òṣè tọ̀sán òdẹ́tì alẹ́ náà kó tó rẹ̀ tó ní ó ti délẹ̀ ní ọba yín wì ká ní wàhálà rẹ̀ ń ṣe kẹ́ tó rówó. wo ìyàwó ẹ̀ ajára ọ̀jájá ẹ̀yà tí ẹ ti béèrè nìyẹn bá mi fi pa bẹ́ẹ̀. bet my dear one thousand alájọ sọ náà one thousand àti wá kún kọ. tàbájọ sọ thirty thousand tí n bá yìí twenty thousand ìyàwó mi gbà bẹ́ẹ̀. ikú ẹni mò ń kú lọ àwọ ẹni mò ń gbà wọ́n ń pa mí bí ọtí tó lé ni wọ́n máa ń pa mí bí igbó ni wọ́n máa ń pa mí bí nǹkan tó lágbára tó bá ti béèrè anything báyìí tí ìbàdí bá máa ṣe ní pé kí lọ jí kí lọ jí kí lọ fún ẹ kí lọ jí àwọn náà ń ṣọmọ rẹ bá máa wọlé títí next week máa wá ten thousand. Babájídé. ṣòro tí mo kó fún ẹ in fact ìfà ń gbọ́ olódùmarè ń gbọ́ ọ̀run mi là ń gbọ́ para gbọ́ mi rè kò yẹ kí n náwó yẹn owó màtíríà ṣiṣẹ́ oníṣẹ́ kan tí mo fẹ́ sáré kí n sáré fi parí iṣẹ́ lọ bá mi wá ten thousand yá sí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ìyàwó mi tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀. irọ́ my dear weekend yìí ni màá gbà ó máa fún ẹ àjàrà ìyàwó mi ẹ ìyàwó mi ẹ. ẹ rama sista ẹ rama. sista. Jídé furniture iṣẹ́ mi tó ní kí n wá kó lónìí dà. sista ẹ dẹ̀ gbé bí mo ti ẹ̀ ń kí ẹ̀ gbà mí lóhùn mo yẹ ká ẹ ṣe bẹ́ẹ̀ tí ẹ sì dá mi lóhùn ẹ mọ ẹnu iṣẹ́ yín náà ni mo wà iṣẹ́ yìí ni mò ń ṣe lọ́wọ́ mi ò ní smoothing machine wọ́n sáré bá mi kó lọ sẹ́nu ẹ̀rọ lọ smooth ẹ̀ so iṣẹ́ rẹ̀ pọ̀ ń bẹ̀ ṣé bẹ́ẹ̀ mi ni mo ní kẹ́ wálé ni bẹ́ẹ̀ ṣe débí tẹ̀ bá ṣe ẹ̀kẹ́ mi wà ọ̀gá fọ́níṣọ̀ o iṣẹ́ mi tó ní kí wọ́n gbà kí ló máa dẹ̀ ṣàlàyé fún ẹ wá débí mo kàn ti ẹ̀ ń kí mo ti ẹ̀ ń yọ̀ mọ́ yẹn ẹ̀ já wa ẹ má lọ bínú sí mi ẹ mọ̀ ẹ̀mí tẹ bá tẹ tí mo ṣe fàájì ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ó lè jẹ́ pé ìyá ìyá mi bímọ ni ẹ mọ̀ ẹ mọ̀ bóyá ìjẹ́ ó lè jẹ́ ìrìnlọ́jọ́ bí mi. Jídé fọ́níṣọ̀ Wùmí tí ò bá kó àga mi fún mi tó ò bá kó iṣẹ́ mi jáde fún mi ohun tí màá bẹ́ẹ̀ kò ara akọ gbèmí dáadáa ó gba sixty thousand naira advance ó ṣiṣẹ́ owó bẹ̀rẹ̀ sí ní fi fóònù lé mi káàkiri sìsá ẹjẹ́ kọ́wọ́ pè sìsá ẹjẹ́ kọ́wọ́ lè mo kó forty thousand naira fún ẹ balance mo bẹ̀rẹ̀ sí ní ní ẹ káàkiri fúnṣẹ́ o kò ṣẹ́ mi jáde ojókòó oníṣẹ́ mi ni wọ́n ń ṣe jíde furniture kó ṣẹ́ mi jáde. èmi tí mo fi fóònù lé tí mo gba forty thousand ṣé bí kí sẹ́yìn bá lè yá ni tó bá lè yá mo ṣe ní kẹ́ fún mi ní balance kan ẹ̀ẹ́dẹ̀ ti fún mi ẹ̀yẹ́ máa dé ti ṣẹ́ ọ̀dà mo promise ògùn lélẹ̀ sísá màá wá dìlípàṣẹ́ ẹ̀ fún ilé ni ó dà mọ́tò lè má jẹ́ kó tọ́sẹ̀ tó ń bọ̀ ọlọ́run ẹ lè máa lọ́ọ̀sì bẹ́ẹ̀ ṣe ń lọ́ọ̀sì kẹ tó délé iṣẹ́ yín aṣáájú yín délé mo promise èmi ni mo sọ bẹ́ẹ̀ náà. bet madam ẹ ní sùúrù ẹ ń tẹ̀ ń bá sọ̀rọ̀ yìí náà kò ń ṣọmọdé iṣẹ́ náà ó di promise pé next week ẹ máa ríṣẹ́ yín gbà ẹ take it easy ẹ jọ. ìyàwó mi ìyàwó mi customers are always right wọ́n fi ránṣẹ́ ẹjọ́ kó sọ̀rọ̀ sí mi má wọrí ìyàwó mi ìyàwó mi má wọrí ìyàwó mi. jíde wọ̀mí tí mo bá gbọ́ bí ní next week tí ò bá kó iṣẹ́ mi jáde fún mi tí mú bí ápà wàá gbà pé ẹran tó bá fà tó yí ló jẹ́ nọ́mà. màá rí mi wò bí ìran màá jọ ilé ojú kó tó dọ̀tí tó wà ìbá ṣe nílẹ̀. ọ̀sẹ̀ tó ń bọ̀ wàá rí mi wò bí ìran ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. bet my dear next time tó bá fẹ́ máa gbaṣẹ́ lọ́wọ́ kọ́sùmọ̀ máa wojú wọn dáadáa máa wo yá ìnà àwọn mi láì gbóyè ń dọ̀tí ẹ lójú mi. olùkọ́ mọ́ bá ti lọ yẹ

nítorí pa sọ fẹ́ pé dáàdì wa mọ̀ ọtí kiri ló ṣe wá ń kọrin bú wa ẹ ẹ máa gbà mí kẹ orin tèmi kọ jẹjẹ tèmi tí mo gbọ́ lórí rédíò. onírọ́ ni ẹjọ́ orin wo ló gbọ́ lórí rédíò bẹ́ẹ̀ ni alákẹ́jọ́. ṣé táwa bá sọ̀rọ̀ ló yẹ kẹ́ máa sọ̀rọ̀ ni ẹja kẹjọ kọjá àgbàyà ẹjọ ẹ fi fún ṣe fún ah, ṣé mi náà ló bá máa gbé. wọ́n fi kàn ṣe ẹ̀yìn. ẹ ṣé kàn ṣe ẹ̀yìn. kí ló dé kí ló dé ìwọlé ọ̀rọ̀ ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ah, kí ló dé. ẹ ṣe máa wọ jẹjẹ mi ni mò ń gbọ́ láti gbìyànjú tí mo gbọ́ rédíò tí mo dẹ̀ ó yá ẹjẹ́ máa lọ lé torí àjọ máa ń lọ lé ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pèmí ń kọrin búdá jẹ́ àwọn. ẹ má dá lóhùn ìlú ló ń pa ìlú ló ń pa bó ti máa ń ṣe nìyẹn. ó ti tó ẹ ṣe sùúrù ṣe mọ̀ kó sọ wọ́n sì pé òun ò forin búdá dì yín ó kàn lè jọra wọn ẹ má bàrà yín jàṣẹ ti gbọ́ ṣé bọ́ọ̀rẹ̀ ilẹ̀ pèrà yín ẹ má bàrà yín jàṣẹ ti gbé ti tó ẹ má lọ. Jùmọ̀kẹ́ báwo ni ṣé wà ókè ló ń ṣẹlẹ̀. mo fẹ́ bá yín sọ̀rọ̀ pàtàkì kan ni. mo fẹ́ bá mi sọ̀rọ̀ pàtàkì. máa sọ máa sọ tí mò ń gbọ́. dáàdi ẹ̀wù mi fẹ́ kẹ́ máa mu ọtí mọ́. kí máa ṣe kí ni. kẹ́ máa mu ọtí mọ́ sàn. kí ni rísìn tó fi ní kí n máa mu ọtí mọ́ torí ní church wọ́n sọ fún wa pé kò dá kéèyàn máa mọtí àti pé ọtí ò dá lára tá a bá nídìí nǹkan tẹ́ bá ń ṣe fún wa ẹlẹ́dàá wa gan tí wọ́n máa kó ṣe fún yín gbogbo owó tẹ́ fi mọtí ẹ má fi mọtí mo máa fi tọ́jú wa jáde ìrìnàjò. mo ṣe gan-an rọmọkẹ́ inú mi dùn fún ìmọ̀ràn tó fún mi torí pé o jẹ́ ọmọ tí mo like tó bá jẹ́ pé kò ń ṣe pé ẹni tí mo like ló sọ ọ̀rọ̀ rẹ̀ màá kàn mú ìgò kan màá kàn làmọ́ lórí pòà yes orí àkànfọ̀ ká pò ṣùgbọ́n torí pé ojú ọmọ tí mo like mi ò ní bínú ṣe pọ̀ mo wá fẹ́ sọ ọ̀rọ̀ kan fún ẹ lẹ́nu ọ̀hún tí ọmọdé ò bá bá tàn abá àròbá àròbá rẹ̀ ní bàbá tán ṣé o ní bàbá tó bí ìyá ẹ̀ Chief Alfred Gbàjábíàmílà ilé ọtí la ti pàdé wọ́n jẹ gbèsè sílé ọtí ń jọ́nà lọ́rùn lọ́dún náà lọ́rùn owó tó mú dání kò tó gbàtàwọn ọlọ́tí fẹ́ máa embarrass bàbá tó bí yá ẹ̀ èmi ni mo wá gbogbo ọ̀nà láti sanwó gbèsè ọtí tí bàbá tó bí yá ti ẹ̀ rà ìyẹ̀bẹ̀ ni bàbá ìyá ìtura pé a tá a bá ṣe ni lórí ọpẹ́ ló yẹ ká dá wọ́n pé kí lóun fẹ́ ṣe wọ́n á mú màmá ẹ̀ màmá ẹ̀ ẹni ọlá màmá ìyá ẹ̀ ẹ̀hẹ́n wàá ní kémi fẹ́ àtìgbà ẹ̀ mo jẹ̀ ti fẹ́ mo jẹ̀ ń ṣe gbogbo nǹkan fún mọ́mì ẹ̀ but dájú ó ní pé ọtí máa ń fa àìsàn sí ọ̀la rẹ̀ ó dẹ̀ tún lè jẹ́ kí èèyàn tètè kú. èmi kì yóò kí ikú kíkó bí kò ṣe yíyẹ kò ní í séwu kò ní jẹ́ kó séwu ó kọ́ mi kò ní jẹ́ kó sí mi ẹni ọlá gbàgbé gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn gbàgbé ẹ̀kọ́ sí wèrè ọgbọ́n tí mo sọ now jẹ́ kí ọ̀rọ̀ tó sọ yìí kó jẹ́ ìbẹ̀rẹ̀ àti òpin fún ẹ nílé ayé ẹ má jẹ́ kí irú ọ̀rọ̀ báyìí kó tó ti ẹnu ẹ̀ wá sílé náà. lọ́mọkẹ́mi ayé máa tún parẹ́ má tún bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ lọ́tí mọ́ ìjọ́kíjọ́ tó bá tún mọ ẹnu ẹ̀ bá a tó bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ lọ́sídẹ̀ mo máa kọ́ ẹ lọ́mọ ọ̀yá jáde kó wájú mi ọmọ àlè. jáde sọ fún ẹ kò sí ẹni tó lè gbá ọtí kúrò lẹ́nu mi torí kọ́ ọmọ tó jogún èmi máa jọgbọ̀n èmi ò lè máa sáré ara mi o ara mi o ọmọ mi tó yàrá bá lọ ṣe mistake kú báyìí mo fẹ́ ṣe òkú bàbá ilé ló lọ tààràrà ilé ló bàbá tó ń jìyà kiri lójú títì tàbí ebi pa kótókó má jí ayé mi kò ní dá fún ẹni tí ò dá fún èmi tó máa dá fún ẹ. ọmọ àlèrà dáadáa ọmọ àlèjà àdìyà èmi. mo jèrè o mo jèrè ní tèmi mo jèrè o mo jèrè ní tèmi. ẹ̀yin ọmọ ẹ káàbọ̀ sóde àríyá o ẹ káàbọ̀ sílé ìgbádùn ẹ káàbọ̀ sáyé jíjẹ sẹ́nu tí wọ́n pé fún yín nìyí àbí tẹ́ ẹ pè fún mi. sẹ́ni gbogbo ilé ìtẹ̀gbẹ́ síwájú wa igun ó ti tó ah. Ah. ó ti tó o. Hmm. torí ilé àríyá lẹ́wà yìí o gbogbo ayé jíjẹ lẹ́wà bí o ẹ gbọ́ ẹ jayé sinmi lọ́rùn bí ọmọ ọlọ́dún. <laughs> torí tá a bá rí rẹ ní kábèrè ẹwùkọ ẹ ní kí lorúkọ wa o. orúkọ tèmi ni joy. joy gbogbo gbádùn nìyẹn. well chief júmọ́ ẹ lorúkọ ẹ. orúkọ ẹ̀yin méjèèjì ló dùn ó dùn olóyin nínú torí tá a bá rí rẹ ní abèrè ẹ ní èmi ni chief bámidélé àjàní ọ̀làwọ̀yìn sherry chief ọdún nìyí o ẹ ń ṣe àìmọ̀ fún olókùn tàwa sherry bó ṣe wá kó wa tán ní ọ̀dọ̀ chief là ń lọ o ah! inú mi dùn èmi àtọ̀rẹ́ mi ń sáré bọ̀ ni ẹ́ chief ta ti ń gbẹ́ látọjọ́ ẹ̀ àti pé bẹ́ẹ̀ máa ń náwó bẹ́ẹ̀ máa ń ṣí àwọn ọmọ àgọ́ ah! wa ni a máa kú síbẹ̀ àti di mario àwa dé sí i lọ́rùn tán ni. máa fowó bá yín ṣeré. gbogbo ọ̀nà máa fowó bá yín ṣeré. kin fara kenan din abun naki sai kudin mu yi abin da za mu tashi nan mu ce gida. mi o jẹ si alausa rí láyé mi mo ti ń wá láti jẹ alausa ti tipẹ́ ìyá tó bí ìyá tó bí ìyá ńlá tó bí bàbá ńlá mi alausa ni mm-hmm. sáwùsá ni ẹ ni. Ah, chief juma alausa lè ń ké sí ni. haúsá ni ẹ sanu de sua. <laughs> yawa chief kai ma za ka ga abin da zai maka daga yanzu zuwa gobe da safe kuma za ka gani. Oh. mo ti fẹ́ gbọ́ sí aláwùsà ti pẹ́. wọ́n rí tí ò bá jẹ́ bó ṣe jẹ́ nbá ní kó excuse ẹ̀ kó fè mí. ṣé èso bí tẹ́ gbé lọ yẹn ẹ mọ̀ pé èmi gbọ́ tẹ̀ ń wo ìkan aláwùsà gbọ́dọ̀. oyè mi o oyè mi o oyè mi o. oúnjẹ òun. aláwùsà. akẹ́mi. máa kú ọ ó máa kú ni mo fẹ́ àṣekínni ogun àṣegbé tó kàn fáàmù tó kàn fáàmù gidi gan tó gbóná bíi jogbo bàbá tẹ bá lè fún mi inú mi á ṣe rí ilé ayé tá a wà ń sìn gbogbo nǹkan ó gba kéèyàn máa fọgbọ́n ṣe ṣe understand ilé ayé yìí torí pé ọ̀nà àtijọ́ àti ọ̀nà tó lágbára gan ni àwọn tẹ́níkàlùkù jọ ń ṣiṣẹ́ tá a jọ ń sáré sọ̀tọ̀ oníkàlùkù kan cross ara wọn wọ́n lẹ̀ ni ṣùgbọ́n tẹ́ bá lè ṣe fún mi in fact tẹ́ bá sọ pé máa fún mi lénìí lénìí inú mi á dùn bàbá mo mọ̀ bá àgbàlagbà yín àgbàlagbà tó ní làákàyè tó gbọ́n nínú tó gbọ́n lẹ́yìn ẹni tẹ́ pé gbogbo ìgbà tí n bá kọjá tẹ́ bá pè mí àwọn. lórí ọ̀rọ̀ ọlọ́mọdé tẹ́ bá wà ẹsùn lè bímọ rí. àfà á bímọ rí. ǹjẹ́ wà níwájú mi kí n rí wàhálà ẹ̀ ti bímọ rí ẹ̀ ti bímọ fúnra yín rí. àfà àti bímọ rí àti bímọ rí àfà àti parọ́. ọ̀rọ̀ abímọ àbímọ yìí ó ti dá wàhálà mi ó ti dá wàhálà mi àfà àti bímọ rí afẹ́ parọ́ ni. ṣé iye gbogbo dẹ̀ sọ sílẹ̀ yìí ó mú mi rántí ìgbà ẹ̀rín wa. lóòótọ́ ní à ń bímọ rí. bí ká bá fi owó five hundred yìí ká fi kún two hundred seven hundred yìí á jẹun tó dáa á jẹun ìwọ́gun ìjẹun látànà tó ti di ebi ń pa ẹ. ìyá bọ́lú wàá rí èsì tó wà lẹ. ìrẹ ṣùgbọ́n àwọn ti apadà ayọ̀ fi fún àwọn náà jẹun látàgbà tó ti dé yí àjẹkẹ́lẹ́ yóò lè jó wa. bá mi gbé bí àmì kò jẹ́ kí n mú. ó dájọ́ jẹ́ lọ da padà jẹ́ gba five hundred kí n fi kówó ọbẹ̀. ẹni ọlá bá mi gbé bí àmì kì í mú. ọ̀ mú bí alẹ́ ni o. ó torí láìsí yẹn tó ń jẹ lójú máa jáde máa jáde kò ní dàpọ̀ bábí gbé bí àmì bábí gbé bí àmì. dáàdì àkì wọ́n jẹ́ mi àtàwọn ọmọ mi. èmi náà fọ́ bábí. àjọ mi kò ní pa bábí bábí. ní tèmi. mo jèrè o mo jèrè ní tèmi mo ti ṣòwò mo jèrè olóríire ni mo jẹ́ láwùjọ ènìyàn èmi rè aláṣeyọrí tí wọ́n sọ mo jèrè o. mo jèrè o. àṣetì kì í bá ọjọ́ mi ò ní ṣe lásán àṣẹ tí kì í bá ọjọ́ mi ò ní ṣe lásán wọn ò ní ṣàṣẹ dànù mo fi kúrúgbìn elédùn ajá ẹran fayọ̀ ká èrè ní tèmi o mo jèrè o mo jèrè ní tèmi mo jèrè o mo jèrè ní tèmi mo jèrè. mi mo ti ṣòwò mo jèrè ó